أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alihamdulilahi wasalaatu wasalaam ala rasulilahi wa baad adukọ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba atọrọkùn káàtì gẹ fún aṣíwájú anabi wa muhammad ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kọmọ bánabi àtàwọn ọlọrin àtàwọn sọhábà àti gba mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yẹn wa adáwàtúlẹ haq ìpèpè òdodo tí wọn ò lù ú tí máa ń dé sígbẹ̀nì kọ̀ọ̀kan wa láti ìyànà Bódìjà Central Mosque tí àwọn ustaṣu wa Suleiman muhammadul awal amubiyaya tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà fún wa ń bẹ̀ kọ́lọ́n balẹ̀ kọ́lá kójú kí àárẹ̀ àwọn àfáwà kẹ́ gbogbo ẹ̀yin olùgbọ́ wa náà ọlọ́mọdé kí ọ̀rọ̀ nìkọ̀ọ̀kan wa kọ́ dàrú ní ìjẹ́jọ́ wọ́n bá ní ń sọ̀rọ̀ nípa ẹranko abàmì tí ọlọ́wọ́n balẹ̀ kọ́lá ní yọ́ padà jáde tó bá di ìgbẹ̀yìn ìgbà tí yóò sì máa fi àmì sí kálukú la tá a fi máa dá ẹni ọlọ́ọ̀mọ̀ àtẹni ibi kọ́nà balẹ̀kọ́lá kọ́ sànù ẹnìkọ̀ọ̀kan wa kó sì wá lẹ́ni ire. inṣàlá àwọn tó bá bá ní tẹ̀síwájú ìbolẹ̀ kan náà ti jáde sí kìnìún ni ságbò ni àmọ́ tó bá tún di àsìkò tí wọ́n fẹ́ bá ní sàlàyé rẹ̀ lọ kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí agbọ́ ijú bí wọ́n ṣe sọ̀lọ̀ fọ́lẹ̀ àtàfọ́gbẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة أخرجنا لهم دابة من الأرض تكلمهم تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala tó sì wá mùsùlùmí tó tún mú wa pàdé ní ọ̀sẹ̀ yìí láyọ̀ àtàlàáfíà atọrọ àlékún kẹrì àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ̀ ọ̀bára wáyé láti bá a máa jẹ́ kẹ̀ fún gbogbo wa ìkẹ́ ló pe anabi má jẹ́ kíríran rẹ̀ má jẹ́ ọ̀jẹ́ ìyà èmi àtẹ̀yìn o wọ́n lájọ kún sọ rẹ̀ nínú ẹni tí ó gbọ́ tí ó gbà òní kó di àjọ wa o. ní ìjẹjọ à bọ̀ lórí ẹranko abàmì tí Allahu subhanahu wa ta'ala lòun ó mú jáde nígbẹ̀yìn ìgbà ṣùgbọ́n ẹranko yìí ó dáa ká wo pé kí ni àwọn ẹ̀rí tó wá ń pa pẹ́rù ìran wo òun lẹ́ranko yìí àwọn àfáà wa gbọ́rọ̀ wá wípé min ayi dawabi dabatul ardi ẹranko tí a ní ọlọ́run pé ẹranko abàmì tí ó wà nígbẹ̀yìn ìgbà yìí irú rẹ̀ ẹranko wo gan ni ó jẹ́ bó o ní ó rì tó ń kálukú òfin lè mọ̀ pé ha àṣé èèmọ̀ ń bẹ́ ń ọ̀rọ̀ lọ́wọ́ báyìí ká sì lè ba àmọ́rù ràn tí ọ jẹ ṣùgbọ́n ìdáhùn sí béèrè yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn àáfàá sọ lórí rẹ̀ ọ̀rọ̀ tó pọ̀ ni ọ̀rọ̀ àkọ́kọ́ ká lọ síbi ọ̀rọ̀ ìmáàmù wa kúrútùbì wọ́n ní awwalul aqwal gbólú àkọ́kọ́ tí a lè sọ náà ni wípé anaha fasilu naqati salihin tí wọ́n bá pè nǹkan ní fasilu ọmọ ọmọ ràkúnmí tí èyí tí ìjà lẹ́yìn ìyá rẹ̀ ńlá pè bẹ́ẹ̀ wọ́n ní ànábì sọ́ọ́lìwù nígbà tó lọ́rùn sáwọn èèyàn rẹ̀ wọ́n láwọn ò lè gbọ̀ọ́gbọ́ àfi tó ọba lè fún wa ní mírèkù ńlá kan ọlọ́run bá fún wa mírèkù òun náà ni ràkúnmí ràkúnmí ọmọ mu mi ń jọ kan àwọn aráàlú ọmọ mi ń jọ kejì ìjọ ràkúnmí bá lọ rèé mu mi gbogbo aráàlú náà máa ṣe kíni o wọ́n máa mu wàrà ràkúnmí kó tó di pé wọ́n pa ràkúnmí ṣùgbọ́n ìjọ tí wọ́n pa ràkúnmí kíni tọ́mọ rẹ̀ ṣe àwa ń bọ̀ wọ́n ní ọmọ ràkúnmí ni ó padà di ẹranko abàmì gbẹ̀yìn gbẹ̀yìn wọ́n ní sẹ́ ẹlẹ́rìí wọ́n náà lẹ́rìí wọ́n ní kílẹ̀ rí yín wàstẹ́ṣàdù bìmọ́rọ̀ wàwọ̀ abudawudu àtọ̀yàlísì fi musnadihi an hudayfata ibini usaidin alghifari wọ́n ní àdìsí hudayfa ibini usaid alghifari ọ̀nba àwọn sọ̀rọ̀ njọ́ wá ní ànábì dáàkọ ẹranko àbàmì gbẹ̀yìn gbà wá ní lam yarahum illa wàyíyà targu bayna arukuni walmaqam a sì ń jẹ́ ó wa pé ńgbà tí ràkúnmí ànábì sọ́ọ́lì tó di pé wọ́n pa á ọmọ rẹ̀ sá lọ sínú àpáta wọ́n ní ibi tí ó ti jáde òun náà ní ààyè àrókùnù orígun kanú orígun kaaba àti ààyè ibi tí ànábì Ibrahim tó ti dúró nígbà tó lọ́ọ̀ ní kọ́ máa pèpè wọ́n ní ẹ̀rí àwọn lórí ọ̀rọ̀ táwọn sọ yìí ó nìyẹn wọ́n ní kí wàá ní mohidu shahid ààyè wo gan lẹ́rí tẹ́ fi fi ọ̀rọ̀ yìí sẹ́rì wọ́n ní náà ní tẹ́rùgù wàrọ̀gọ́ lọ́dọ̀ lágbáwá wọn èé fún ẹranko míì ràkúnmí ni a máa lò fún wàdálíkà lè ànà ìfàsílà làmà kùtìlàtì nàkọ haroba nítorí pé ọmọ ràkúnmí bí wọn ṣe pààyà rẹ̀ ò ń lọ sá lọ kí ni tí ó sì máa ṣẹlẹ̀ sí fanfata halawu hajaron bẹ́ẹ̀ lọ́n pàṣẹ pé kí òkúta lákọ ọmọ àlànà fún un fàdàkọlà lọ máa ràkúnmí ìbá kó sínú àpáta ńlá yìí fún màá tọ́bàkọ̀ yìí làpáta ń bá sì tọ́ panudé padà àpáta lanu pẹ̀lá sí ọlọ́run ọmọ ràkúnmí ìkónú àpáta ìtàn làpáta ń bá panudé padà fàwúwà fíhì ọwá wà ń bẹ kárin kése téèdì ngbà ń bá dẹ́yìn ìgbà hátà yà kúrújàbí idnillahi azza wa jal títí ó fi padà wà jáde síta pẹ̀lú àṣì ọlọ́run ọba nígbẹ̀yìn ìgbà ńgbà tí wọ́n wá ń sọ̀rọ̀ yìí ẹnìkan ní ẹjọ́ òun ọ̀dá sí òun bá mú orí wá wípé wádìí kùrùkùrù jáfàṣì ìlìnà kọ̀tí sọ̀lìhìn. واذكر خروج فصيل ناقة صالح يسم لي ورى بالكفر والإيمان يسم لي ورى بالكفر والإيمان يسم لي ورى بالكفر والإيمان يسم لورى بالكفر والإيمان. mo ní sọ fẹ́ gbọ́ ń pa ìmọ̀ tí ó ṣẹlẹ̀ gbẹ̀yìn ìgbà wọ́n náà fẹ́ gbọ́ ẹni ìwá ní wádìí kòròkòrò. jábàsílì náà bá ti sàlẹ̀ fín. sọ́tìlómù fi ilẹ̀ zìnnà ṣe tẹ̀ fi ilẹ̀ olè ló ń ṣe tó fi ilẹ̀ ọ̀npáàlẹ̀ ló ń ṣe tó fi ilẹ̀ ó sì rántí kíni o. wálé kò rẹ̀ kọ́rọ́ jáfa sí nìyà àti sọ̀lẹ̀ hìn. ó sì máa rántí ìgbà tọ́lọ́wọ́ pàṣẹ wípé ọmọ àràkùnmí ànábì sọ́ọ́lìwù tí wọ́n pa níjọ́sí ìgbà tọ́lọ́wọ́ pàṣẹ pé ọ̀yá sẹ́bẹ̀mí mọ̀ sọ fún òkúta pé ọ̀làlújọ́ náà tọ́ máa ràkúnmí ìfikó bẹ́ẹ̀ òkúta tó wá lanu padà kọ́mọ̀rà kùmíyàn wá jáde tọba wá jáde sí tàtà kí ni ọmọ ṣe. yasimu lè wàrà bèlè kò fúre wà lè máa ní yasimu lè wàrà bèlè kò fúre wà yóò máa wá sàmì sáwọn èèyàn lórí ńjọ náà lọ́hùn pé ìwọ ìyọ̀tọ̀ ọlọ́ọ̀ni ọ ìwọ ìyọ̀rẹ́ ọlọ́ọ̀ni ọ ayé ọ̀wà ní pín mẹ́ta ńjọ náà lọ́hùn méjì náà láyé ọ̀rẹ́ ọlọ́hùn ọ̀tá ọlọ́run. wàrà bílẹ̀ kò fúnre wálé ìmáàní. yasimuli wàrà bílẹ̀ kò fúnre wálé ìmáàní. hadithi hudhaifa ibnu usaid al-gifari hadithi hadithi tó jẹ́ pé imamu hakimu náà tó padà gbà wá nínú mustadrak ni ṣùgbọ́n nínú ẹ̀gbà wá rẹ̀ à ń pẹ kìnìkan ní tọ́lá ibùnà amúr alhadromi àwọn àáfàá ní kèésẹ tí wọn máa bá nú àdìfì tí wọn máa kọ àdìfì lẹ mọtúrúkù ni gẹ́gẹ́ bí àfàwà ibnu Ma'ini sì sọ ó ní lẹyìísà bìṣẹyì tọ́lé abuna amúr alhadrọ̀mì kò sí nú àáfàá tí wọn máa gbàdìfì lẹ́nu rẹ̀ o kọ́dà àtúrí ti ìmáàmù àgbà àfàá tọ́jẹ́ wípé tọ̀bàrọ́ ni àná àtúgbà díìsì wa àná àtún padà dákọ̀ tọ́lá ibùnà amúrù pé ìmbẹ́ńbẹ́ wọ́n ní wà tọ́lá ibùnà amúrù wà wà màtúrúkọ̀n ẹ̀ ń tẹ́ ẹ bá ti rí bí àdíìsì ẹ wọ́gi lé ni àdíìsì kò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan míì tún wá wà táwọn àfáà tún àwọn apá kan ní ẹranko àbàmì àlìjàsáàsà ni ọ̀jẹ̀ wọ́n ní ẹranko oníjẹ́ riwaya kan ti wá lọ́dọ̀ ìmọ̀mù tirmidhi min hadithi tẹ̀mí dari abi a radiyallahu ta'ala anha àní sàṣẹ́rà wà kan a kan gèrè torí àdìsí tó gùn ni àwọn èèyàn kan wá ń bẹ tí mbe ṣe ìrìn àjò bó ṣe di wípé ìjì débà wọn lórí omi nu ìjì sáda ọkọ̀ omi wọn láàmú tí fi kan jẹ̀zírọ̀ kan ńgbà tó jẹ́ pé irú ìran wo ni ìran ẹranko yìí ẹranko kan ni tó jẹ́ wípé ó dúdú kirikiri kódà irun bò látòkè délẹ̀ débi wípé ahalabu kẹfìrọtù ṣáárì irun bò kirikiri kódà láàyò lámù dúbúrúhu mẹ̀ǹkúbúlìhì ẹ̀ lè mọ ojú rẹ̀ sí òdì rẹ̀ ẹ̀ lè mọ̀ pé ẹ̀yìn ẹ̀rí iwájú ẹ̀rí irun ìsáàbò ni jàǹtìrẹrẹ ló sì rí jáǹtì wọ́n wá abilérè pé tá à ń wọ wọn sọ̀rọ̀ ó lẹ́mi tẹ́ ń wò yìí èmi ni kolokolo Masih Dajjal ẹni burúkú tí ń bọ̀ wá da yẹ́rú tí ó lójú kan tí ó pèrè ẹ̀ lọ́lọ́run nígbẹ̀yìn ìgbà ó ní kolokolo rẹ̀ kọ́dà tẹ́ ẹ bá sì fẹ́ mẹ́ ń tí rán mi ń sẹ́ ẹ wo inú ilé yìí ẹ̀rọ nìkan tí yẹn dé mọ́lẹ́ ń bẹ̀ ẹ̀rọ béèrè ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ njọ́ náà lọ. àwọn apá kan àfáà ẹranko yìí tí ń pè ní àlìjà sáásà òní ta ni o òní ọ̀jẹ̀ ẹranko abami ìgbẹ̀yìn ìgbàyìn ìjà ara ẹni tọ́sọ̀ nínú àwọn sọ̀hábà ara ẹni tọ́sọ̀ inú wọn ni Abdullahi ibn Amru ibn al-As àwọn sọ̀rọ̀ yìí ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ yìí lọ tá a bá wò bọ̀ ó ní hadithi tẹ̀mímì radiyallahu ta'ala anhu máa yadullu ala anna jasasa hiya daaba kò sí ẹ̀rí tá a lè gbámú bẹ̀ wípé jasasa yìí olófòfò màsí ìdàjáde oní ọ̀jẹ̀rẹ̀kọ abàmì ìgbẹ̀yìn ìgbà yìí nítorí kíni ihun tí ń bẹ́ ń ni wípé wọ́n kan o dudu kirikiri irun bò dáru wọn ò mójú yàtọ̀ sódì kọ́dà wọn ò mọ ẹ̀yìn rẹ̀ wọn ò má bẹ́ẹ̀ ibi tí ẹranko bò ibi tí irun bò dé wọn wá ń bí ma ant ta ni wọ́ kọ́ọ̀lá ó ní anajà sàásà èmi ni spy fún màsí ìdàjáì ni ọlọ́fìn fífúnlẹ̀ olófòfò màsí ìdàjáì wá ní wàásù mìíràn ti bìjà sàásà níjọ́ náà lọ́n lólófòfò masi dajal, torí kíni lè anáwó tẹjúsùn akhbar lè dajjal torí pé máa lọ rè gbé informations wa àwọn informations ìwọ̀n lọ máa ń gbé wá fún masi dajjal pé àwọn kan kọjá ní island yìí o bí ẹ ṣe rírì o ṣé kò wọ́n pín ọ̀ wá so ò nídìí wọn sọ fẹ́ bá a sọ̀rọ̀ sọ fẹ́ bẹ́ẹ̀ ní nǹkan kan ìlọ́fà tí wọ́n fi pè ní kolokolo àti olófòfò masi dajal, bákan náà tá a bá tún wẹranko ì bákan náà tọ́jọ́ wípé tàtàhádàtò àníà mìntà ànífì nọ́ọ̀sì wà tàbíkì nàlà kúfìrìm tó ń fẹ́ wá ń gbẹ̀yìn ìgbà tọ́lọ́ ń sọ fún agan wípé ìwà abútàwọ̀ èèyàn wù yóò jẹ́ wọ́n mà bákan náà yóò wà máa fi hàn ṣe ìyẹ́ pé kẹfìrí ń wọ yóò máa padà pa wọ́n lẹ́rìn pé mòmìnì ń wọ yorùbá yìí nù àná àgọ́ èrò jẹ ẹ̀rí eléyìí gẹ́lẹ́ tọ̀dọ̀ ànábì pé ẹranko yìí tó bá dé yóò mọ̀ pé kẹfìrí rè mùsùlùmí rè iye ògẹ́jẹ́ mà pé kèé ṣe olófòfò màsí ìdàjáàlì tí àwọn èèyàn ń sọ kílẹ̀ rí wa nítorí pé màsí ìdàjáàlì ẹni ibi ni ọ̀tá ọlọ́run ni kólókóló rẹ̀ sì rèé òun ṣiṣẹ́ fún màsí ìdàjáàlì ni kò ṣiṣẹ́ fọlọ́run ẹranko tí ń bọ̀ ń gbẹ̀yìn ìgbà òun wá ṣiṣẹ́ fún alọ́sọ̀ pẹ̀lú pé ìsàmìsí kèfèrí la àti ìsàmìsí mùsùlùmí la ìní tó ń bọ̀ wá sí àwọn àfa àlọ́rọ̀ mi tó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé anna a asuban alimushrif alajidari alikaaba bó ti ẹ̀jẹ̀ pé ìtàn tó tó gùn lélẹ́yìn náà nígbà tí àfẹ́ tún káàbá kọ ejò ńlá kan yọjú sí wọn jọ náà lọ́n tí wọn ò lè da ejò yẹn rọ́lù kó tó di pọ́lọ̀ wọn bá pàṣẹ fún àgbàlagbà àṣà kan pé kó máa sáré bọ̀ kó padà wàá máa gbé ejò yìí orí pọ̀ lórí eléyìí tí alábàásù tọkọ tó sì di orin tó gùn tí èso orin kékeré kọ́dọ̀ ọ̀fẹ́ tó bí ẹsẹ̀ olórin mẹ́ẹ̀ẹ́dógún òun náà ní fẹ́ gbà wá láàyè wọ́n ní ejò yìí gangan ni ìtọ́lọ̀wọ́n bá ń sọ pé yóò jẹranko abàmì tí ń bọ̀ nígbẹ̀yìn ìgbà ìjí ọ̀rọ̀ yìí wọ́n rí fìtì sọ́dọ̀ ẹnìkan wọ́n ní rí fìtì èèyàn náà ta ni wọ́n ní fìtì sọ́dọ̀ abdulhamid abbas radiyallahu ta'ala anu arudahuma nínú kitabu nukash tí àwọn àfa tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n náà fẹsẹ̀ múlẹ̀ nítorí pé ejò ó yàtọ̀ sọ kíni o ẹranko kápẹ́ awọ́lẹ̀ ni oníbàdàn bí òṣìṣàlẹ̀ yẹ̀ fún wa ọ̀rọ̀ kẹrin wọ́n ní dábàá wọ́n lọ́lọ́ ń kẹ̀tì ẹ̀ ní dáàbà ni torí wípé tí wọ́n bá ń pè dáàbà léde lárúbáwá kullu ma yadubbu dáàbà gbogbo tí bá ti ń ra kòrò lórílẹ̀ ti fi ń rìn àwa náà ra ni kó tó pa àfẹsẹ̀ méjì rìn ẹranko ẹlẹ́sẹ̀ méjì ń bẹ ẹlẹ́sẹ̀ mẹ́rin ń bẹ wọ́n tiẹ̀ ni ọwọ́ pé ní lórílẹ̀ ló jẹ́ wọ́n pè ń dáàbà kọ́dà èèyàn ni tí wàlíkúfòrò kódà ìgbà mi ń ó di ààyè mi yóò ní onídìí symposium wọn ní láàrin àwọn wo láàrin àtàwọn tí ọba ti gbọ́ náà ọba gbọ́ yóò wà mọ́ kẹ́rì wá yóò máa bá wọn sọ̀rọ̀ bí ìgbà tí àáfà ń báwọn èèyàn sọ̀rọ̀ wáyù jẹ́ àdínlùhùn yóò máa fa ìfàǹfà pẹ̀lú wọn pé ìtọ́lọ̀ ń sọ̀rọ̀ òpùrọ̀ lẹ́yìn yìí ẹ̀yìn sẹ́yìn gidi wọ́n lọ wọ̀ pé bí ọba ti wá dìde tọ́ kẹ́rì wá tọ́rọ̀ wá ń yàwó èèyàn ó nítumọ̀ pé yọ́ọ́ máa sàmì pé kẹfìrí lélẹ́yìí yọ́ọ́ máa sàmì pé mùmìnir lélẹ́yìí nítorí kíni wọ́n lè padà kúrò níbi tí ọlọ́run ọba ń sọ pé kódà wọ́n lè padà síbi nǹkan tọ́lọ́run ọba ń sọ pé ọ̀dà àwọn àfáàní tá a bá wo ọ̀rọ̀ yìí kèé sí ọ̀rọ̀ tí ọ wọlé o torí wípé tó bá jẹ́ wípé ẹranko ìbàjẹ́ èèyàn ni tí ó sì máa bá wọn tí wọ́n bá ń bẹ̀ kí wàá ní nǹkan tá a ṣe láǹfààní wípé àdáàbà allati takhruju fi akhiri zaman ayatun min ayatillah wa mu'jizatun min mu'jizatillah wa khariqun min khawariqil aada wa alamatun min alamati sa'a tó bá jẹ́ èèyàn ni tí ó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ kí wàá ní mírẹ́kù tí ó ṣẹ́kù lára rẹ̀ èèyàn tá a ti mọ̀ tiẹ̀ pé àjọ máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ẹranko lè ti ń bọ̀ ẹranko yìí sọ̀rọ̀ tá a mọ̀ bá wa sọ̀rọ̀ láàkàyè la máa wí na náà sì ní láàkàyè ọ̀tọ̀ níbi tí ń lò sí ni ẹranko eléyìí làkàyè tí ọ̀ máa bá bíi mọ́ wọ́n máa sí bá ni fa ti àríyànjiyàn òun náà ni wípé ká gbà wípé ká pe kínní ìléèyàn kìí ṣe èèyàn o ó ti clear sí a pé a mọ èèyàn lọ́tọ̀ a mọ ẹranko lọ́tọ̀ o ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n tó lé ẹranko ìṣẹ́ ó kọkàn ni fún gbogbo rẹ̀ ẹranko tí bá ti rìn lórílẹ̀ lẹ́sẹ̀ tí àyàwó náà mùsàkọ̀sọ́ mọ̀ ayà náà yahwil ajaiba walgaraib wọ́n ní èsì ẹranko kẹta àkànlé dá yẹn ẹranko náà ni ó ṣùgbọ́n yọ kàṣà jẹranko kan ṣùgbọ́n o ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́mọ nǹkan tó gbà lérò pẹ̀lú àlámọ̀rí ẹranko yìí ó lọ́mọ bí ó ṣe rí ṣùgbọ́n jí ó yé wa wípé ẹranko ọ̀hún ẹranko ìmọ̀ni ṣùgbọ́n ọ̀rọ̀ kan wá mẹ́ta gbọ́dọ̀ takò ọ̀rọ̀ wo ni àwọn kan wá dìde wọ́n ní jàrọ̀ síìmù ni wọ́n ní àwọn tó bá ti jẹ́ bíi kòkòrò burúkú wọ́n ní ni tí ó máa ṣẹlẹ̀ ńgbẹ̀yìn ìgbà tí ó ń pè fáírọ́ọ̀sì tí máa di dìsíìsì wọ́n ní ni bí wọ́n pé ẹ̀bólà o éèdì o àwọn apá kan àfa àtúmọ̀ rẹ̀ báwọn torí pé ń bá ti sàmì sí láàpẹ́rẹ́ wọ́n ti mọ̀ wípé òǹtọ̀n ti bọ́ sí ẹ̀kúlé ọ̀run ó ń kírọ́ọ̀sì lọ díẹ̀díẹ̀ nu ti kútọ́nu sí ti nàìjíríà o wípé ń lọ ń dágbére fáyé nù ṣùgbọ́n orú pẹ̀lú sí ọwọ́ wa àtàtọ́ ọ̀fọ̀n wa ìlélẹ́yìí ṣùgbọ́n ibi tá a wá ń bọ̀ padà òun náà ni wípé a fẹ́ mọṣẹ́ tí ẹranko yìí ọmọ ṣe tó bá dé níbo ni ó sì ti jáde nígbà ó dé àyìnà màkàánù kòrójì hàlì dáàbà níbo ni ó ti jáde àwọn àfáà tó fi mọ̀ hara wọn apá kan ní takurujú mi makata alimukaromati min adom masajid wọn ní masalasi tó bá tóbi jù lágbàáyé ibẹ̀ ni ó ti jáde mọ́sáàsì kàbá náà ló kúkú tóbi jù wọ́n ní sẹ́ ẹlẹ́rìí lórí eléyìí wọ́n lẹ́rìí ń bẹ níbi tí ìmáàmù wa tọ̀mọ̀rọ́ nígbà wa fi jamil hausat nínú mo jámù wa hausat tó jẹ́ one to eleven onímọ̀jáládù rẹ̀ wọ́n nínú àdéhìí ta ni wọ́n nínú àdéhìí Udhayfa bin Usaid ó ní pé ànábì bá wọn sọ̀rọ̀ pé takhruju dáàbà min adọ́bi masajid níbi tẹ́nàkọ́ àbàmì ó ti jáde mọ́sálásí tó bá fàbẹ́yìnàmà hom kadalik ìtàsán àdàt wọ́n ní ẹranko yìí yóò gòkè lọ níbi àwọn èyí òjijì ní ọ̀yọ́ sí hàn òjijì náà ni ó jáde tí ó máa rìn nílẹ̀ lórílẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ ìgbà tí bá sì ti ń rìn pẹ̀lú wọn yìí àwọn èyí ó rí wípé èyí tó wáyé wá ṣe òun náà ni kọ́ wa máa sàmì sóńkálukú la apá kan ni no ẹranko yìí ibi tí ó tẹ̀ jíjáde ọ̀nà mẹ́ta ni ni jíjáde rẹ̀ yóò kọ́ jáde náà lábúlé làwọn arókó yóò bá gbòòrò lára àwọn ará ògbóró máa pé adára màdánà ó kíre léyìí ó ńgbà bá ṣe sà yá a padà sí Maka ní Masjidil Haram apá kan àwọn àfáà sọ pé ọ̀nà mẹ́ta bá ní ó ti jáde ṣùgbọ́n gbogbo àwọn gbólóyìn náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó rìn bí pé ẹnu ń kun àwọn ẹ̀rí táwọn èèyàn mú wá ń bẹ̀ ṣùgbọ́n tó ń di oyè wa ni wípé ẹranko àbàmì ń bọ̀ nígbẹ̀yìn ìgbà òun ọ̀fà jáde yóò máa sàmì ṣe ọlọ́run irú àmì tí ó wà lórí ẹni yóò máa sàmì ṣe ẹni tí èèbá ṣe kí ni o tí ẹ fún ẹni tí èèbá ṣe ẹni ọlọ́run ṣùgbọ́n ká lọ rèé mọ̀ iṣẹ́ wo ni ń bọ̀ wá sí iṣẹ́ tí ń bọ̀ wá sí náà ni pé yóò máa sọ̀rọ̀ àwọn afáàtún sì yàpẹnu wọ́n ní tatakallam kalaman wadi'an wa tukhatibu an-nasa mukhatabatan bayyina yóò máa báwọn yẹn sọ̀rọ̀ clearly tí wọ́n máa gbọ́n ti ń sọ yé eléyìí sì ń jẹ́ ọ́ máa yé wa pẹ̀lú kira Ubayy ibn Kabi wípé tumbi uhum yọ́ọ́ máa sọ fún ẹ pọ́lọ̀ ní pé kẹfìrí ń wọ kí n sàmì sí ọ lórí mùsùlùmí ń wọ kí n sàmì sí ọ lórí apá kàáfà àti ẹ̀ ní wípé n tí ọmọ ṣe kì í sọ̀rọ̀ ni ọmọ bá wọn sọ tẹ̀jìrọ̀hùn yọ́ọ́ máa fún wọn ní mark irú mark wo tẹ̀kílímùhùn yọ́ọ́ máa fi nǹkan sàmì sí ẹ lábáyìí ọyá kẹfìrí ọmọ àkẹ mùsùlùmí ọmọ àkẹ iṣẹ́ tí ń bọ̀ wá sínú ṣùgbọ́n tá a bá wá wò padà síbi àdìsí àbí ùmọ́mọ́ta albaili wípé takudu dábà fatasimu nas alakọrọ tó imihim tó sì fẹsẹ̀ múlẹ̀ nígbà tí ẹranko ìbájáde imú àwọn èèyàn ní ọmọ sàmì sí tàbí ká pé góńgóri imú àwọn èèyàn oní ọmọ sàmì sí eléyìí jẹ́ ẹgbà wà tá a rí tó sì fẹsẹ̀ múlẹ̀ kọ́dà látọ̀dọ̀ abdulhamid abbas radiyallahu ta'ala anhu àdúrà ọ̀húnmá ó ní ẹranko yìí ntí ọmọ sí ni pé yóò máa báwọn yẹn sọ̀rọ̀ yóò sì máa ṣe wásímù fún wọn yóò máa ṣàmì sí wọn lára ọ̀rọ̀ tí ìmáàmù wa Ibn Kathir tán náà sì gbà wọlé lélẹ́yìí nítorí pé wọn ò dàgbà wọlé bí ọ̀jẹ̀ ànábì sallallahu alayhi wa sallam tọ́gbẹ̀gbà rẹ̀ wà fún wa kọ́dà wọn ní ìnànàṣà kánú bí a ti là yóò kínú wọn gbólóhùn pé àwọn èèyàn wọn ọ̀gbọ̀rọ̀ lọ́wọ́n ọba gbọ́mọ́ o wọn lóun ní ọmọ sọ bá ń pé nígbà tẹ ẹ kọ tí ikún òní ara mi ẹ ẹ ṣe ń tọ́ lọ ran yín ẹ ẹ tẹ̀ láṣẹ ọlọ́run ọba ọlọ́run jọ̀ọ́ jàre nínú ẹni tí ó tẹ̀ láṣẹ rẹ̀ ní ojé mi àtẹ̀yìn òní ọjẹ́ àwa o mẹ́jẹ̀ asorí ibúláyé mẹ́jẹ̀ aṣe lálìkẹ́ àmà ẹranko yìí ń bọ̀ a sì gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ nínú ìgbàgbọ́ wa lọ́wọ́ wípé ń bọ̀ bó tiẹ̀ jẹ́ pé èmi ń bẹ lọ́wọ́ sọ̀tàrà mo sì ń bẹ̀ fẹ́yìn olùgbọ́ mi wípé mẹ́jọ ọba àwa láyé nítorí pé àsìkò fìtínà àsìkò ọ̀ràn ni kọ́dà kún kó jẹ́ àtán sórí ìyọnu rẹ̀ ibi láti dúró lórí ọ̀rọ̀ dábà yìí pẹ̀lú ògùn ọlọ́run tó bá dijọ́ mẹ́jọ á tẹ̀síwájú ń pa aná kan iná wo ni ìlú wo ni ó ti sẹ̀ ìsẹ̀ kí ni ó máa ṣe kí ni ó máa ṣe pẹ̀lú àwọn èèyàn inshallah ta'ala á máa ṣe ṣé iná tó ṣe é bomi pani ṣé wọn lè pe panápaná sí i á máa kílè léyìí tó bá dijọ́ mẹ́jọ inshallah ta'ala wassalamu alaikum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a kí àwọn afáwakùn ní àti àtàrà ọ̀kọ́nà balẹ̀kọ́lá kọ́ bá ní san ní ẹ̀sùn olóore wọ́n ti bá ní ṣàlàyé irú ẹranko yìí bí yóò ṣe jáde àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn àfáà tí wọ́n sọ lórí rẹ̀ ṣùgbọ́n tọ́kàn wá náà ni pé ọlọ́run balẹ̀kọ́lá sàṣọ fún wa pé ẹranko kan ń bọ̀ ká àwọn wa kì í sáà díẹ̀ ní ọ̀jẹ́ ni ṣé pẹ́pẹ́yẹ ni ṣé kan ni ẹranko sà ń bọ̀ ṣùgbọ́n gbàtà àwọn àfáà wa ń sọ̀rọ̀ wọ́n ní àwọn àáfàá jẹ́ kó yá yí ọ̀pá Musa yóò wà ní ọwọ́ ẹranko yìí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ṣé ọ̀pá ànàbí Musa àwọn ńgbà wọn ń dákọ̀ gbọ́ àwọn ànàbí ọlọ́run kan ní ti pé àràkùnmí ànàbí sọ̀líù ọmọ rẹ̀ tí ó ṣẹ́kù but àwọn èèyàn kan ń kílèmù láyé lónìí pé àwọn ń lo àwọn ọ̀pá kan tó jẹ́ pé ọ̀pá Musa gẹ́gẹ́ ni sófin àpá alẹ́ Musa gba Musa ọlọ́run dàkàn foríjì gbogbo wa o dákò ṣàánú wa o á jẹ́ àmọ́ wa má fi síbi tá a ti rí ìbínú rẹ o ṣàánú wa ọ̀pá nàbí mùsóòsì lọ́wọ́ ẹnì kankan o ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ àbáyé ọlọ́run lọ́mọ gangan bí ọ wà o ní ó sì fún ẹranko yìí nígbà ọba dìgbẹ̀yìn gbà bó ṣe wánu àdéhìí àbí òmọ́mọ́tà lè báyìí tó sì fẹsẹ̀ múlẹ̀ tá a kà fún wa ṣùgbọ́n èèyàn a máa yóò kọjá ńgbà míì kó pèrè lọ́pàá musa ṣùgbọ́n ẹ̀ lè bọ́pàá musa ńlé rẹ̀ gẹ́gẹ́ bíi wípé kéèyàn pé à ń àṣẹ náà ni ọ̀pá Musa òun ojú rí ọlọ́run ọba kéèyàn ò pè rẹ̀ lóòka ànábì Sulaiman pé ẹ fi kóòkì ọ̀hún wọ́n lè fi kóòkì rẹ̀ òòka ànábì Sulaiman ò sì lọ́ọ̀dẹ rẹ̀ o ọ̀pá Musa ò sì lọ́wọ́ ẹnìkankan ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wà ńlá sì ti rẹ́rìí rẹ̀ yìí kẹ́nìkan wá pò ńlọ́pàá yìí òun wọ́n ọ̀pá nàbì Musa kò sí lọ́wọ́ ẹnìkankan o kọ́dà kò sí lọ́wọ́ ọ̀mọ́ọ̀mù Maka wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. yorùbá ní òwú ni kí a jẹran pẹ́lẹ́nu ṣùgbọ́n fọ̀nà fún náà ni kò jẹ́ inshàlá tó bá tún di ọjọ́ mẹ́jọ wọ́n máa bá ní tẹ̀síwájú lórí ọ̀rọ̀ iná tí ànábì wa sàṣálá tó sọ yìí pé yọ padà ṣẹlẹ̀ káyọ̀ tó parẹ́ tó yẹ kó ọ̀pọ̀lọpọ̀ gan tiẹ̀ mọ́ sọ pé iná ọlọ́run fi parí rẹ ló jẹ́ kílé epo ọ̀pọ̀ sétorí rẹ̀ náà ni àwọn yẹn fi ń kọ́lé epo gbogbo ẹ̀ náà ni wọ́n bá ní clear so àwa tí a bá fẹ́ mú ọmọ wa wá sí àná bódìjà yálà láti wá kẹ́kọ̀ọ́ nípa alukur'an tọ́jẹ́lé kí àwọn àgbàlagbà ní wíkẹ́ndì ní tamasi madudarili adith àbí àwọn primary school tí wọ́n há alukur'an sórí tí wọ́n sì ń kọ́ nípa ìwé ayé òde tòní àbí alimán school of science níbi tí àwọn ọmọ ti ń kọ́ nípa alukur'an àti ìmọ̀ ẹ̀sìn àti ìmọ̀ ayé òní tọ́jẹ́ secondary school so gbogbo àwọn nǹkan yìí ká máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a máa ń pè jáde bákan náà tó bá di on the fifteen sixteen àwọn ọmọ wa míì ní madu tafizil Qur'an ní ikmis àwọn ọmọ míì wọn ó tún jáde tí wọ́n ti gbé odidi alukur'an sí orí kọ́lọ́n balikọ́lá kọ́ba ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà kọ́lọ́n kó jẹ́ ọmọ ẹnìkọ̀ọ̀kan náà kí wọ́n lè há alukur'an sórí kí wọ́n sì wúlò fún ẹ̀sìn tó dáa fẹ́ pa sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero fifty ninety one fifty eight sixty five zero zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero zero ninety nine twelve fifty eight thirty one zero zero ninety nine twelve fifty eight thirty one àwọn táàjọ wà nínú ilé agbára ní alẹ́ tòní àfàwà ismail Ero Allah, wọn bẹ pẹ̀lú wa sheu abdulrasaq arolosuna aná ń bẹ pẹ̀lú wa ẹni tí ọjọ́ ká máa gbọ́ wọn ní àti àárọ̀ arábìnrin jùmọ̀kẹ́ bọ́badé lóòtú ètò habibu adédàpọ̀ ẹni tó darí ètò suleiman ibrahim abu ibrahim ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulahi وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته